Kàntí àbáhùn. Àà! Ah, ah. Yàtọ̀ lídì ilimin nàbíyí Muhammadin. Yàtọ̀ lídì ilimin nàbíyí Muhammadin. Ma an túmù wáti wà kùmù bisawa'i. Ma an túmù wáti wà kùmù bisawa'i. Karjú kaka. لطريق النبي محمد فانصروا رسواكم لا كثير يا طريق النبي محمد فانصروا رسواكم yóò rí bẹ́ẹ̀ wà mìdádù má tẹ́jìrí bí i akùlà múkùn lẹ́ẹ̀mẹ́jì lẹ́ẹ̀kan sí i látòkè lórí kámọ́ wo bẹ̀ Azka wa afúdọ́lù min dámi ṣùwàdá yìí. Azka wa afúdọ́lù min dámi ṣùwàdá yìí. صائب هذين البيتين هو العلامة حافظ المغربي ابن عبد البر أبو عمر آه. قاله العلامة nínú àwọn táwọn èèyàn pè ní àwọn agbárí ayé ibn abdulbari jẹ́ kan bẹ̀ wà kọ́dà mọ̀mọ́ àtàlìmọ́ malik khidmatan la idilalaha ẹ̀tọ́bẹ̀ mú àtàyì orí rẹ̀ láti ṣe ṣẹ́rí 1 to 18 àtẹ̀mùhídù ní ẹ̀pẹ̀ lórí rẹ̀ náà wọ́n tún ṣe ṣẹ́rí mi táǹpẹ́ ni the car 1 to 30 gbogbo ẹ̀ láti bá ń lé àlùwà kí ní ọjọ́ àdúrà ní o báńsà ní o رحمه الله رحمه الله أسبه رحمه الله رحمة الأبرار رحمة الأبرار تعالوا بأدوا في بابا ينوى تعالوا تعالوا ترى ما فون لما أقوين ووصني عبد البري كل ما شو بيعفا tàní ó kọ̀nfúsì àfá ní pé ọmọ ìta abírọ́tẹ̀ yìí ọkùnrin ni o ah. Abdulbari lásọ sọ́wà ní àwọn umu tẹ́ bá mọ bàbá yìí kò nídìí kẹ́ kí ẹ̀sẹ̀ máa hmm. tó sọ lẹ́lẹ̀ kejì kí ابن نعم. ابن عبد البر ابن عبد البر رحمه الله رحمة رحمة الأبرار أما فيا طالبي إلي من نبي محمد يا طالبي إلي من نبي محمد ما انتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ومداد ما تجري به أقلامكم ومداد ما تجري به أبراركم أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء ṣúwádàá. Ẹ bá ń pè tó kí ó ń gba kékeré kó sánlé kí ó, ebó ní ń nà hmm. ilé sángbà náà. Hmm, Ọwọ́ ń wá bí ìtàgbàlagbà tí wọ́n ọ̀nà yìí, hmm. ó tún ń sá. Látọ̀mọ̀ tó bí lè yọ, ẹ pè kọ́ wá إلي من نبي محمد يا طالبي إلي من نبي محمد تابع مرايي أجي إسرائيل ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم wá àkùnkùn títà wà. Yóò rí bẹ́ẹ̀ wà ní dáàdùn máa tẹ̀jìrí bí àkólà àmúkún. Wà ní dáàdùn máa tẹ̀jìrí bí àkólà àmúkún. Àjíkáwà àfúdọ̀lùmí dámi ṣùwàdáyé. أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أجاك سيدة رسول الله محمد tó fi sẹ́yìn. Ṣúwádáyé àti kàwá àdúgbò ìdáyé. Ṣúwádáyé. Ó tún wá gbélé ìtàn lọ́bà tó lọ́mà ṣáńlé kí ó hmm. àṣó ní kan ti gúnmẹ̀. Ọgbọ̀ ilé ìtàn, ọwà pàtíw gẹ́gẹ́ sí. ọmọ wọ́làgbákí àti àtàkàrí ààfin àṣọ́ ọmọ tó ń dé ìmọ̀dún ìdẹ́bà rẹ̀ ọgbàdúrú eléyìí náà ilaha illallah ọmọ abànújẹ́ pé ẹ tí ó náà lágẹ́gẹ́gẹ́ láti ìkọ̀lé wọn ìlímí nàbí Muhammadi bóyá báyìí sí ìlímí nàbí Muhammadi. Àfáà ní mo fi èyí tẹ́ ń wá ìmà ẹ̀kọ́kọ́ lọ lọ gbogbo ọmọ tí pátá tí lọba dẹ́dà ló fún ní recognition kí lè rí wa ní jẹ́ àtúkútù bí náà nígbà táwọn wọ́n dé pẹ̀lú ọ̀nà àmà

gbogbo ma ìmọ̀ chemistry ẹni imani ni kéèyàn ọmọ biology kó fi di biologist kọ́ ọmọ ọmọ gbogbo bí joint ti pàdé láwọn ní kalẹ̀ wọ́n wọ́n ní physiotherapist nìyẹn torí di physiotherapist orí náà imani tí wọ́n bá ní this is a medical doctor but mo ní o medical officer ó tẹ̀ parí náà mo medical what ọba padà lọ ṣe residency rẹ̀ lórí gynecology wọ́n padà di gynecologist àbímọ obìnrin olóyún àtọ̀jú ẹ̀mọ́jà sọ́jú bá ń lọ obìnrin ló ní ìdíẹ̀ ọkùnrin ní rọ́ọ̀bẹ̀ àmọ́ tó dé o tó yí o ìtí wọ́n fi ní ìsìlámù dára nú o gbogbo ọmọ ìmọ̀ ni kí ló jí àmà pé kí wọ́n bá ti pé nǹkan nímọ̀láyé ìmọ̀ ni alìrílímù أفضل مطلوب فطالبه عليم أفضل مطلوب فطالبه من أكثر الناس ميزانا ورجحانا من أكثر الناس أكثر ورجحانا من أكثر الناس كان ورجهانا العلم نور فاقف بالعلم معتسما العلم نور بالعلم معتسما ارم تفوزا لدى الرحمن مولانا ارم تفوزا لدى الرحمن مولانا لدى مولانا وهو النجاة وفي الخير أجمعه وهو النجاة وفي الخير أجمعه ولجاهل خف الناس ميزانا ولجاهلون خف الناس ميزانا والدائنون خطب الناس ميزان torí ẹ̀ العلم يرفع بيتا كان منخفضا العلم يرفع بيتا كان منخفضا والجهل يخفضه لو كان ما كان والجعل يقبضه لو كان ما كان والجعل يقبضه لو كان ما كان Ìjọ tọrọ bá kàn sí àlù àti ìbáyọ̀ dá àpàlọ́kùn náà. Afọ́ wa ní bí mọ̀ ṣe fọ́ká ìtọ́pọ̀ láyé tó yìí, àwọn tí ó ń ṣe plane ìmọ̀kaní ẹni lóbẹ̀, ẹnjìnìá mẹ́rin náà ni àrí ìdìdẹ̀ bẹ́ẹ̀. Àwọn tí ó ń wa epo nulẹ̀, wọ́n ni petrol engineering lórí ìdí eh. petrol ẹni kí ni ó àwọn àsífọ̀ engineering lórí ìdí ó ń kàlùkù ń lọ lórí títí ọ̀nà àmà

wá sí wá àgùnmú ìgbà wá rí máa ń dùnú wá sí wá àgùnmú ìgbà wá rí. ẹ̀yin àtẹ̀ntí ọ̀bà jẹ́ pẹ̀lú eléyìí mímọ̀ tí wá kí láyé bákan náà kẹwàá o ìkánbà náwó ní sars látàtà mọ̀ sí graduate gbogbo àwọn ẹgbẹ́ mi òkúrù sí masters àti ní péjì ọjà nínú wọn ilé kí ó lè mẹ́wàá láti gbà náà ah, àti òyìn ọ yàtọ̀ من تهين الهوى القديم فأنتم وسواكم بفوائد فأنتم وسواكم بفوائد. Àwọn afẹ́ bí ọ́, ìwọ ló dì mọ́mù jímẹ̀ yìí àwọn ń so tẹ́ ìmọ́rùn káàkì ah. níbo ní a ti máa jòkó tí ó máa wá gbọ́n túbọ̀ rẹ̀ jọ jímọ̀ ìwájú lẹ́lẹ̀ ìtàwọn máa wò pẹ̀lú masters pẹ̀lú phd àtọ́ nìgbé ilé náà ní ìrú àmì bá àtòmú wá sí wá àkùnmú nípa wá bá àtòmú wá sí wá àkùnmú nípa wá yìí bó sì sọ́ọ̀tì ìmọ̀ mẹ́rin làwọn wọ́n títí nípa ìní ìsìn kọ́dà owó olé tí mo yálé sí tí ìsán mo ti ń béèrè tọdún ah, ìwà wọ́n ti wá dùnú níta wáyé máa ń Kéhùn náà lọ wá káàtò ní ọ pé à, ah, àsábúrí kóbìnrin ọmọ síra rẹ̀ káàkí, ó fi wá dẹn tó di fúlì ìjàb. Gbọ́bàrẹ́ ẹ̀sẹ̀ pà níbi láṣẹ, kọ́ sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ àti ọmọbìnrin rẹ̀ àtàwọn ìyàwó àwọn olórí rẹ̀ níwọ̀n tẹ́ ń tẹ̀lé. Ìmọ̀mọ̀lélẹ̀ ọwá ń wòrà rẹ̀ lẹ́ni tó ọmọ tó onímọ̀ kọ́lọ̀kọ́lọ̀ fúlù jẹgbẹ́ ah, ẹnìkan ní ìsáàsù ẹwọ abáríká dàrí àtúsà <laughs> tí a máa ló lọ́wọ́ ọbẹ̀ ní o àwọn wá fẹ́ sọ fún ọ pé ìwọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́nà ní ìbáyìí ojú tí a mà lókàkọ̀ sí lọ yàtọ̀ lìbí ilé náà ní ìmú àmàlé máa ń túnmù wà ní sàwárí gómìnà wá ń gọ́ ṣé gómìnà òjú ẹni tí ń kẹ́kọ̀ọ́ ọlọ́run ní ìgbà ìlọ àfàní jẹ́ ń dọ́ ló yàtọ̀ ìbí ilé nàbí ìmú àgbàdí máa tòrò wàtíwá tòrò ìfàwà máa tòrò wàtíwá tòrò ìfàwà ọmọ tí lọ léèwé ó léèwé karùn-ún wọ́n ní ó Wọ́lá yàtọ̀ ìbí ìrìnlé náà ní ìró àgbẹ̀ ní máa ń túnmù wàtíwàkùnmù ìbàwárí. Máa ń túnmù wàtíwàkùnmù ìbàwárí. Ìbàmìjẹ́ tó mú ah, àmà kí ó tó tọ́, ọlọ́run kí ó yíya lórí ọlọ́run bá rẹ̀ bí ìgbìbáyìí. Ah, àwọn tí wọ́n wá ṣe pléun, gbogbo ayé ń pọ̀ wọ́n ní lọ́tún lóṣìí mélòó mélòó àìmọ iye ẹni tó ṣe pléǹtì mẹ́nu náà báyìí pléǹtì tó sì ṣe ní ń gùn lọ mọ́ká àwọn tó fi ń gba ládá yàtọ̀ ní ilé ní ìró àgbẹ̀ ní máa ń kùn mú láti wá kùn mú ìbàwárí máa ń kùn mú láti wá kùn mú ìdí wọ́n ń kéwú hmm. ó wá láwọn tí ìwà lè kí wọ́n ń tàjò lọ wọ́n lówó jù lọ yà sọ́rọ̀ ìdí ìrìnlẹ̀ náà ní ìrú àmẹ́lẹ́ máa ń túnmọ̀ wọ́n ti wá máa ń túnmọ̀ wọ́n ti wá kò mú náà máa bá káàkiri wíkẹ̀ndì wíkẹ̀ndì hmm. káàkiri àdúgbò wọ́n sáàtì padà ara méjì nù àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti wà fáǹkì wọ́n gba 50 billion dollars ah. weekly nínú ẹ̀wà ń bàjẹ́ jẹ́ ah. owó dé ẹwà bí pé tí wọ́n lè jàpọ̀rọ̀ sí kẹfẹ́ ẹni wá ló kù bẹ̀rẹ̀ méjì tó ń bẹ́ bẹ̀rẹ̀ hmm. kọ́kà wọn tó lè balẹ̀ ṣé àwútáwọn kẹ́kọ̀ọ́ lọ yìí tí à ń ju ọba àlú lọ àfàní yàtọ̀ lè sí ìrìnlẹ̀ náà ní ìmọ̀ àmẹ̀ sí máa ń kòrò wàtíwá kòrò ìtàwárí máa ń kòrò wàtíwá kòrò ìtàwárí ó ní láti tó ní ìbẹ̀rẹ̀ mímọ̀ nínú àwọn àti pẹ́sẹ̀ntì tánjúra wọn lọ pẹ́sẹ̀ntì lórí ìlú o ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àfẹ́ ìṣẹ́gbẹ́ pẹ́sẹ̀ntì o yàtọ̀ nìbí èdè nàbí ìwọ̀n àmàdé máa ń kò mú wọ́n ti wá kò mú Gbogbo ọkọ̀ ayé tí a bá ti ń yàn gbàbí ọlọ́run bá gbé sí, bọ́ọ̀mù yàrá, mọ́ wá rẹ́rìn pé bí ẹ ní ẹyẹ wọ̀n lélẹ̀ èyí tó kún ìpé wa mi má záàdà ní ajábá ń wà sí à wà ní ìmọ̀ záàdà ní ajábá ń wà sí à wà mi má záàdà ní ajábá ń wà sí à wà ní ìmọ̀ záàdà ní ajábá ń wà sí à wà kìí kù bí àtọ́wò kùrọ̀ yíyá وكتبي أخمسي أتوه ثريا وكتبي أخمسي أتوه ثريا وكتبي أخمسي أتوه ثريا تحت قولك يا عبادي دخولي تحت قولك يا عبادي وعن صيرت أحمد لنبيا وعن صيرت أحمد لنبيا وعن صيرت أحمد لنبيا وعن صيرت أحمد لنبيا Bí ìsìláàmù ọ̀bà tí ìyẹ́wọ̀ tó kéwú bí ó kọ́ wà láàrin wà tó wà dẹ́dà nínú yàrá rẹ kọ́ ọmọ wá ronú àwọn tí ń gọkọ̀ ńlá kí imagination ọmọ wá pẹ̀lú ìgbésí ayé Dangote kan pẹ́ alhamdulillah àti gbígbà ní ìtẹgbẹ́ kó sì dọ̀ lójú débẹ̀ wọ́n fẹ́ ah, ẹgbẹ́gbẹ́ president makamani ẹ̀yìn gómìnà kamani kí lọ wá jí orí bẹ̀ àfàwà mẹ́rin wá torí pé president lè rẹ́sẹ̀ sí ọ wípé igbọ́ wọn lọ sọ pé ọkọ̀ ọlọ́run ó jù mí lọ ó níbẹ̀ ni

wàmìdáàdùmọ́ ẹ̀jìrí bí àbúlà àbúkú. Azìká wá àfúbọ̀lù mi ń jàrí ṣùhàdáyé. wa wá àfúbọ̀lù mi ń jàrí ṣùhàdáyé. Azìká wá àfúbọ̀lù mi ń jàrí ṣùhàdáyé. Azìká wá àfúbọ̀lù mi ń jàrí ṣùhàdáyé ṣúwájáì. Yìí ń kì táwọn àfáàfí ń kọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀. Tẹ̀sùn ní kọ́, Hadithi ní kọ́, Ìkẹ́kẹ́ ní kọ́, Kíkìrù ní kọ́, Ìrọ̀rọ̀ Fọ̀rọ̀dì ní kọ́. Gbogbo yìí kì àwọn mímà tí a ti fi kọ̀ nǹkan kí wọ́n fún jọ sínú bọ́kì. No, sínú pẹ́nìlá. No, sínú drọ́mù. No, sí ẹni tó bá lè gbà á. Yìí kì yẹn sẹ́ kí àti ìyọrú ọlọ́run tí bẹ́ẹ̀ ní tí ti kọ ọwà ńlẹ̀ èjẹ́ ti kọ kùrán ní èjẹ́ ti pàdísì ní èjẹ́ gọ́gán ọwà ńlẹ̀ gbogbo ẹni tí wọ́n bá sì ti pasójú ogun ọlọ́run bẹ́gbẹ̀ rẹ̀ bá ṣe ń kán rẹ̀ báyìí ní òrìn lẹ́sẹ̀ mà gbogbo tí wọ́n wá pàtọ́lọ̀ yọrù sí ti ń pè ṣùàdáwù wọ́n wá gbé ẹ̀jẹ̀ ti náà jọ wọ́n wá fẹ́ wọ̀n àfáà ní kéwú lójú oyé wa ò tí ẹ fi ń pẹ̀sẹ̀ lẹ̀ ó pure wà á gbọ́lù ó tún lọ́lá ju kí lọ ju ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pa sójú gbọ́n náà bá wọn ẹ wá pé pírẹ́sẹ̀ntì kan wá sọ bẹ́ẹ̀. wọ́n ní gbogbo tán fi máàkì tán fi sáyìn olù tán fi ń kọ lẹ́tà tọ́lọ̀ náà bá papọ̀ à ń fọlọ́ ń búra kèé sẹgbẹ́ ẹ̀jẹ̀ àwọn tí wọ́n tọ́lọ̀ ń ti yọnu sí látàyé nípa pé wọ́n pa á sójú gbọ́n náà ọba kò ṣeé sọ. ọba gbogbo ń ti dá

bá a bá yẹ̀yí mọ̀ọ́mù òlú àwa náà láàmọ̀ sọ̀rọ̀ nínú rédíò yìí bá a bá yẹ̀yí mú sí ìtàbá ní ẹ̀dá lẹ́mọ̀dá ṣùgbẹ́ ni wa mú dúó yọ́ wà mọ́ wípé kéèyàn ọ̀bọ́lọ̀ dúó tó bá ti níìmà kó fi máa mà wípé òun ètẹgbẹ́ anybody tí èsẹ ti fáàrí ìdúpẹ́ ni fọ́bà lẹ́dà ìyàtọ̀ tí ò náà láwá kédà lẹ́nu ìsì gbogbo ọmọbìnrin tàà yóò dúdú pàtẹ́ ẹ̀tẹ́ wọn láwọn ọ̀fọ́mọ àwọn fóúnkéw buhari kọ̀ọ̀sàdọ́là ní jẹ̀nà ayé ò sí ìparí ayé rẹ̀ gínú ìparí hmm, gbogbo àwọn àbúrò nílẹ̀ ti kọ́lé lè jọ náà mọ́ lọ́mọ́lọ́mọ́ títí ẹ̀tì ẹ̀wọ́n mọ́ tí kí wọ́n á sì fún mi jù ọ wá dé èèyàn mẹ́lẹ̀ eléyìí àràmù ò nílé débẹ̀ eléyìí ah, kó sì jẹ́ ah ó rẹ̀ rẹ̀ wàlọ́ọ̀hì àwọn ẹlẹ́àì gbogbo àwọn tí tí ó bá ní kìrí kan bọm sútù ọlọ́kọ̀ni níjò ní ní England wọ́n fún ní 258 trillion pounds igankan ẹgbẹ́ owó ngangan kókó lẹ̀bá ikọ́ wá sùn lé lórí bí rọrùn bá ń bẹ̀lára ẹ̀ká rọrùn sùn bí kìí bẹ̀lára rẹ̀ kò kí lọ wá kàtẹ́yìn kìí báyìí tọ́ dà lè kìí àmà

ayé yìí ló mọ̀ ìsẹ́sẹ́lẹ́ǹsì ayé yìí ló owó ayé ayé yìí ọ̀láńkọ́ ayé ayé yìí àti ayé ayé yìí ìmọ̀kùrá ní pẹ̀lú súnà ó láyé àtún ah. pẹ̀lú súnà láyé lé lọ́rùn ọlọ́run ṣe o ṣé èèyàn wà mọ̀ pé ibi tó ń rírè kọ́ máa ta lé kí ó ṣé èèyàn mọ̀ pé ibi tó ń rírè kọ́ wá mú tí àkórun lápò kọ́ wá kìbọ àpò òdì ó ti jókòó lé mọ́lẹ̀ nínú ọkọ̀ wọ́n ní kí lò tó wèrè mọ́lẹ̀ wọ́n ní kòtùkú àárín bẹ̀. ṣé eléyìí wá lè wà ní gbé ààyè èèyàn gbé wòrò jù góòlù mẹ́wọ̀n síbí àwọn àfáàwà èyí padàbá ń sọ ọkọ̀ rẹ̀ wọ́n tó ara ní alíkọ̀ amúdání wọ́n ni o alíkọ̀ àfáà wọn ẹn tí ó bọ̀ wọ́n ta fún wájú látẹ̀yìn wọn ó ti mú ayè ilẹ̀ ẹ̀yìn hmm. ní ọbẹ̀rẹ̀ tó ọbẹ̀ ti

ẹ̀dùnà ẹ àwọn èyẹ́ tẹ́ ń sáyé bí ẹni pọ́lọ̀ kí kọ̀ntọ́ ayé náà ọwọ́ ń sọ pé ibi tó ń fi yọ̀nú òun síre ibi tó ń fi bínú òun síre àwọn èèyàn wá dúró bí tó ti bínú ẹ̀sìn wọ́n ni kọ́bọ̀ òun yọ̀nú fọ́lọ̀ fọ́lọ̀ kéèyàn mo ti ń sọ yóò ṣòfò ní ká dá fún ẹn tó bá ní yanrìn kì tí ọ̀dá ẹ pè tí ó wá wíkéwú ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ni ó wá wíkéwú ìkéwú bó ìkéwú bó kò mẹ́ tí ó wí ẹ pè pé kọ́ wá wíkéwú jọmọ́ ẹm tí wọ́n bá pé èèyàn láàfà ẹ̀sìn nẹ́fẹ́ dílé rẹ̀ o òun ìlò náà jókòó kalẹ̀ mm. kèèmẹ́ tí ó jẹ lọ́la o ọlọ́ni ó mú wá fún ìwọ wá ní tó wà tààfà pọ̀ torí pé ẹjẹ́ àfẹ́ ìsọ̀rọ̀ mẹ́lá o kí wọ́n máa dáfá lọ́dọ̀ rẹ̀ kí wọ́n máa sọ wípé epo kìrìtẹ̀lẹ́gbà àfà àkọ́hun o lẹ́kítọ́rì ní sí àfà lẹ́kítọ́rà sí làfà o bá níbi ìgbésí ayé rẹ̀ náà gbogbo owó tó ti rú wípé ẹ̀sìn ìní ó máa sìn tí gbogbo ń tọ́ nǹkan láyé ó fi èrí bẹ́ẹ̀ ó ti rẹ̀ nu ìrùn ìṣèwà máa kírun tí mi lówó

nípa ṣe àdìyà lára bí náà òun náà rárẹ̀ bí tí ọlọ́n pè ní àwọn ìmọ́yẹ nǹkan lọ́lọ́sẹ̀ irú lẹ́tọ́ ọkọ̀ nǹkan rárẹ̀ bí kọ́ o ṣe bọ́lọ̀ lọ́kọ̀ orú ẹ̀gbẹ́wọ̀ kò sì kọ́ mọ́ nàbí ṣùgbọ́n fi yùn ayé nìyùn ayé nìyùn ooo jẹ́mà in tí ń bẹ́lú fíjì ẹ̀rọ ní ìbáyìí kẹ́rù bí bá ń bẹ láyé lónìí ó lè mọ́nẹ́jẹ̀ fún sí mẹ́fà ní ìṣẹ́ ìjẹ́ ìjọ́kìnrin àná àìmọye àwọn bàbá wa ilẹ̀ mi wọ́n kùn jù ànàbí lọ bàbá àbá mọ́bì làárọ̀ close of the eight seven ló ẹwọ́ bàbá wa alàjí àgbà ìjẹ́ nìkan lè sọ ọwá ń gbọ́ mi eléyìn ọwá mi bí ẹ̀sìn ọlọ́run lóò ìntọba dídà ń sọ wípé ayé ìkúlànà mídù kẹ́ ẹ máa báwọn ọ̀rẹ́ ọlọ́run kí wọ́n máa bá bálẹ̀ ní ẹ lè dọ́dọ̀ mùsùlùmí lè gbà mí kẹ́ ráwọn ọ̀tọ̀ ọlọ́run kí wọ́n máa sọmọ̀rọ̀ wọ́n máa bá sí ọlọ́run ni gbogbo ẹ̀ ayé ni yóò sì bàyé lọ àwọn tí wà lókẹ̀ ní ti àbáyé àwọn lókù tàà rápálá bó láti wọ́bẹ̀ ìrún tó ń kí kò ní bá ṣe pẹ̀lú olówó ẹjọ́ ọgbọ̀lé bá ìbádà mìíràn rẹ̀ tọ́lọ̀wọ́ bí ọ ni ó tún wá máa rọwọ́ sí láti bẹ̀ àjẹ̀má táwọn èèyàn ọ̀bà gbọ́yé ọlọ́run ìgbékojú ó tẹnu kọ̀kan wá o ẹ̀yìn tẹ́yìn nǹkan pọ̀lọ́gbà níbi ìbí báyìí ẹ̀yìn ni ẹgbọ́ yóò mm-hmm. ẹwà ọmọ fi ṣe fáàrí ọ̀nà òdì ìntà nǹkan ní pé kọ́ máa jẹ́ fáàrí fún yín níjọ́ tí èsù bá fẹ́ máa fàyé láyé lójú mm-hmm. mm-hmm. million wa kan ọmọlé cosmate rẹ̀ nígbàtí ẹjọ wà ní school

jẹ̀máà kúlẹ̀nù bíbí ọlọ́ ọlọ́ mẹ́ ní ìjẹjẹ a oúnjẹ ní ìjẹ̀bú òde kí ó dáa fi lọ́bẹ̀ ẹlẹ́ àlọ́kọ́ o three story ìlọ́kọ́ hmm. ebi ń tọ́lọ ń lábẹ́ a sì máa ilé àwọn èèyàn tó jẹ́ pé o oúnjẹ náà náà ń tà wọ́n fi òkò ní ẹkú olùlé nígbà agbèsè fẹ́ yíyan lọ́rùn kúlẹ̀nù mítù àúlára ní ṣe ń bẹnu ajáde tààtẹ owó lẹ́fún lómi bẹ́ẹ̀ náà ní ń bẹnu kí ni o bẹ́ẹ̀ ní ń bẹnu ẹlẹ́ àná tààtẹ bí ṣe ń bẹnu ajáde tàà kúnlẹ̀ màríkìkì rẹ̀ bẹ́ẹ̀ ní ń bẹnu ẹlẹ́ àbẹ́ẹ̀ náà bí ṣe ń bẹ́ẹ̀ náà ni tó ń bẹ́nu àfà náà sáàfù lówó ṣe gbogbo ẹni ó kàwé lóló lọ. gádùétì kọ̀ ní ń sanko lẹ́sẹ̀ títì lórí èlò. tẹ ẹ bá fẹ́ mọ̀ pé àwọn èèyàn bẹ tí kí ni ẹnìkan bẹ fẹsikasi ló mú nínú àwọn ọlọ́kadà àdúgbò wa ni hmm. níjọ tí ń sọ̀rọ̀ báyìí ẹkún bọ̀rọ̀ lójú ẹ̀ tọ́ fáìn nígbà máa rí bí ọ̀sẹ̀ kẹsíṣe omi fẹ́ bọ́rẹ̀ lójú mi hmm. torí ògógóró ti látán kí mo lọ́wọ́ ògógóró ṣe ó ti látán ògógóró ti láhùn gẹ́gẹ́ ó ti láà jọmọ́ àti rí tọ́rùn lárí tó ti sì jọmọ́ ẹjọ́ kan wọ́ balẹ̀ ibi ìrìn àti lè máa sọ orílẹ̀ ìfúnra wa tó kan wọ́ fi balẹ̀ ìntọ́lọ̀ ó fa wà láyé ó fa ọmọ

èyí tí ò bá ti fún wa wà lẹ́ orí mẹ́mẹ́ ni tóró ti fún àmì tí wọ́n tó pé kọ́lọ̀ ọba ọmọ fa àwọn ló pa ṣùgbọ́n ànídáre àmàbẹ̀ ànídáre àmàbẹ̀ ẹ̀yin tẹ́ ẹgbẹ́ kéwú lọ ẹ̀yin lẹ́ni abíyẹ o ẹ̀yin lọ́n fi múlù dúró ẹ̀yin lẹ́ excuse you because ah ìyáta irú ìyáta epo tó fi rán ọmọ lẹ́nu wípé tọ́mọ̀ náà bá ti dàgbà tán yọ́mọ̀ bóun náà yọ́mọ̀ sí fídíkà fún ọmọ ya parí ọmọ ló tó wá di ẹni tó wá ń gbowó oúnjẹ lọ́wọ́ mọ̀mọ́ rẹ̀ bí ọmọ bá tẹ́bà kalẹ̀ ni ti jẹ́ kí mọ̀mọ̀ tó tọ́jà lé lókàkàkà kó orí bẹ́ẹ̀ náà lọ wá wà náà kan bọ́ bá ti lọ bí iṣẹ́ náà padà ó wá lóògùn gbọ́ ẹ̀ẹ́sẹ̀ tunus ní tunisia tí wọ́n mọ̀kùnrin ẹ̀ náà bó ṣe parí skú kò ríṣẹ́ kò ríka ọba lọ yí ọmọ láńké láwọn ọlọ́pàá ṣe mú ní ẹ wọ́n ní ayáwá san díẹ̀ ní owó tó ọmọ kọ́ fún alẹ́yọ́nà ní ẹ̀rọ ọ̀sán ẹjọ́ ọmọ ọ̀bọ̀nà tó bá parí sáì ó wà fún yí bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ gba ọmọ lẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ nú wọ́n ní kọ́lá owó mi ẹ̀ùsáájú ẹfólèlẹ́ hmm. ẹ̀ùsáájú ibẹ́ èmì náà tẹ́wọ́ ìdí bá rí hmm. ìlú lórí rẹ̀ hmm. àáfàá ni ó wà bóòdé pé à bẹ́ẹ̀ bá ń dàrú wájú tẹ́ ń dàrú lẹ́yìn nígbò lẹ́ni ọlọ́wà tẹ́kù ṣe bọ́dọ̀ ó fi ìkẹ́kẹ́kọ́ wó tó lè pè ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ èsì fi ń kọ́ ọ̀rọ̀ náà ní fi ń kọ́ tí ẹ̀sùn kẹ́rin bí tẹ́lòmí àwọn àfáà ní gbogbo ẹgbà banújẹ́nu yí ẹ̀lẹ́ ọ̀sọ̀ fún pé kò tẹ́ ní ń fàdàwó kànú wa tọ́wájú tẹnìkan lọ nínú àwọn ànábí ọlọ́run tẹ̀nà àdánwò ti tẹ̀rẹ ànábí àyíkò lè járí sí o kò sí kó ní àwọn àfáà ní kí wọ́n bí ìyẹ̀lẹ̀ tí ò rí náà sọ pàrí bí lòrọ́ ni aṣàdùnà ti bàlá al'ambiya ẹ̀yí jẹ́ ẹjọ́ mímọ̀ ẹ̀sìn ẹ̀bẹ̀ lọ́n kó jẹ́ kápọ̀ ojú kòkò ẹ̀mí ta ni ọmọ wọlú sí ilá fẹ́ ìganu kalẹ̀ torí kíni ta ló ń tọ̀ ṣé kí ó lẹ́yìn náà ké ó sì yẹyí wàlá ó bí harufin wáhìdì àtọ́ọ́ná wàlá ó bí حرف واحد أعطونا ولو بحرف واحد أوجه ما من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا ألفا من الأموال ما رضينا في يوم نرد فيه ولولا العلم ما سعد في الرجال والعورف الحلال ولا الحرام والعورف الحلال ولا الحرام lè pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ń gbọ́ pé gọ́ọ̀nà orúkú ìṣọ́lọ́tì wọn ni eh. wọ́n ní alàjíbà ìyàn fẹ́ yàn eh. tí ẹ̀lẹ́ bá ń pamọ́lé eh. ah. ah. ọlọ́wà dúpẹ́ dúpẹ́ ni wípé gègé wa táa fi ń kọ̀rọ̀ lọ́wọ́ bá lẹ̀ táa bá ti dúó ti ní o hmm. o ó ju ẹ̀jẹ́ tí a pàṣójú ogun ọlọ́run lọ. Nínú ṣẹ̀yìdù, nínú alimu tààrà ọ̀gá. Alimu ni, alimu ni. Mélòó mélòó ṣẹ̀yìdù, hmm. tọ́lọ jínú nǹkan ogun kó tó kú. Hmm. Gùlúùlù rẹ̀ ni ọ̀ranú. Hmm. Mélòó mélòó ṣẹ̀yìdù tọ́rọ òye tí ó farabalẹ̀ kọ́gbọ́rọ̀ yìí. Ikú ṣẹ̀yìdù tó kù náà, àáfàá ni ó sàlàyé ẹ̀fà tá ìjọyé. À ipò ẹ̀yìn o, ọba

tọ́ bá ti já wọn náà lọ́rí ọlọ́run wòlí ọlọ́run ajẹ́kọ́lọ́run ní ọ̀rẹ́ náà ọlọ́run sì lọ́rẹ̀ ẹmọ wàjìnà ní táwọn bá ń sọ́nà nígbò láti wọ́n ọlọ́run innama yakhsha Allah min ibadihi ní paríparí kalẹ̀ máa lọ ya talibi ilmi nabi Muhammadin ya talibi ilmi nabi Muhammadin tẹ́gbọ̀ ẹ̀sọ̀fẹ́gbọ̀ tẹ́gbọ̀ máa ń gbogbo وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء ما أنتم وسواكم بسواء láì tí ìlẹ́rìí gan kẹ́ẹ̀tọ̀ máa sálẹ̀ ṣeun láì tí ìlẹ́rìí ẹ̀ẹ́kàn máa kẹ náà ni lẹ́mọ̀ wá fáìlì ẹ̀jọ bí ìgbà típà tí bá ẹni tí kíni ẹ máa ké pẹ̀lú ìkíláàsù kẹ́ẹ̀lẹ́ ju àwọn tí ń sọ yìí bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ wà mí dà á dùn máa tẹ̀jìrí bí àkùlà mọ́kún wà mí dà á dùn máa tẹ̀jìrí bí أقلامكم أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء أزكى وأفضل من دم الشهداء عند مريض عن أجل الله وبس عليه بإذن الله تعالى a ní fi tọ búrú lọ́la alwakil ọlọ́bà ní sáyẹ́nsì olóri wọ́n rán wa lọ sí lẹ́kí níbẹ̀ ní adẹ́sùn lé ní insha Allah rahman nítorí pé lẹ́kṣọ̀ yẹn bá dàlẹ̀ fájìlì lọ́la bí ibn láì tààrà ibẹ̀ jẹ́ àdúgbò àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn tó jẹ́ pé kìkìdá mùsùlùmí náà yẹn gbé bẹ̀ sí lẹ́kṣọ̀ àbáwá fẹ́ wọ́n láti ta wọn ò wulẹ̀ nídìí àti ta tẹ́ǹtì gbogbo wọn ni wọ́n pìlẹ̀ péjọ شنو مثلا في نسبي هو ما في في سبوي سو بإذن الله لو يجوا قهار أوغاني كما فينا وندا غيري هو ويكو جومة جولات تقولوا إن كان في الأمور بقية ونتمنى ذلك من الله سبحانه وتعالى سنلتقي بالتوفيق من الرحمن فنتفرق جسوما لا أرواحا تسير نهان بإذن الله تعالى

kátó wa máa lọ sí yàrá burújà lọ́la à ń bẹ ọba dẹ́dà nínú ọ̀dà ní kẹsẹ̀ rẹ̀ kọjú ọ̀kọ́ dákun ìjọ tá bá pàdé rẹ̀ gbogbo ń tàn rò pé láti lójú rẹ̀ kọ́mọ̀dìá láti lójú rẹ̀ kọ́mọ̀dìá múlẹ̀ mófo mọ́jì ọwọ́ wa mọ́jì òmúlẹ̀ mófo mọ́jì àbọ́ alámọ̀rí wa ní kòròǹfò mọ́jì ya ẹ̀sìbọ́n nígbìyàn dọ́dọ̀ ọlọ́run ibi ń rò fáwọn ọbẹ̀rú wọn wọn ò bá ń bẹ̀ wọn àti rínú àwọn sọ̀hábà tí ń kírùn fọba dẹ́dà tahajjud ó dédé ayà kò lè kó mẹ́ sílẹ̀ fi ma wọ́n bá dẹ́ aláhùn min Allah ma lam yakunu yahtasibun tí lè ìbá jára àkídà wa ta ló ń tàn tí ó máa wa kí lọ mà kí lọ jẹ́ sọ́ọ̀jẹ́ lẹ́yìn ọlọ́ni sọ́ọ̀mà lẹ́yìn ọlọ́ni tí wọ́n ti á fi hàn fún yán gbà ọlọ́njọ́ ọlọ́ndakùn ọlọ́njọ́ ọlọ́ndakùn gbáṣẹ́ wa o ọlọ́njọ́ ọlọ́ndakùn fìkẹ́ rẹ̀ bá wa lo ọlọ́njọ́ ọlọ́ndakùn wọlá àdáni kẹsí rẹ̀ ah, mọ́jọ́ jẹ́ kọ́ dáwà fún sí àlìjànnà ọwá dáwà fún kálọ̀ ọwọ́ náà ọkàn sí àlìjànnà ni bọ̀tí náà mo níbi ẹ̀kọ́ ó sì bá ìfọ́n kan bọ́sọ̀ wọn àdídà lábẹ́rẹ̀ ọmọ rọ́bì yàlọ́ sálẹ̀ nàrọ̀bọ̀ ọba yìí agbọ́dọ̀ asọ́mọ́dù ni ọba téèyàn máa ronú kan gbogbo ọba tí èyí tó fẹ́ máa bàmì ló jẹ́ yìí ó jẹ́ kí ni olópin in táwọn ẹni ọlọ́run láti tipẹ́tipẹ́ tí wọ́n máa fi ń yáyé yọnu wípé minus one ni wọ́n máa minus ni anọ́ọ̀sì ń bẹ́mà àápàdé ẹ̀ dáadáa anọ́ọ̀sì ń bẹ́mà ìrígẹ́ ni ó ìlólọ́ ni ó ìgírígẹ́ ni kankan ààrẹ kan ní ìṣẹ́yí ni ó pàtàkì ni ó àwọn gbà káwọn sún wájú tí wọ́n pé èyí tó le jùlọ pé ẹ̀yin ni iyọ̀ àwùjọ o ẹ̀yin ni iyọ̀ àwùjọ o ẹ̀yin la fi ń pìrìsáàfù ẹran o ẹ o o tẹ́ ẹ bàjẹ́ a bí ẹran mọ́ pé ṣé tí ẹ ti ta àti àbùkọ́pọ̀ onídìíká bí mọ́ tí ẹ ti ta ọ̀rẹ́ bí tẹ́ ẹ bá ti bàjẹ́ gbogbo ẹ̀ ara kọ́ máa ṣàdúrà fún ipẹ́ ẹ̀nì ìtajẹ̀ ara fún àfẹ́ẹ̀sì <laughs> ṣùgbọ́n ayé ò mòrìjínà tí wọ́n bá mòrìjínà ni wọ́n mọ̀mọ̀ pé àáfà làwọn jẹ́ ń gbèsè wípé ọ̀rọ̀ wọn ilé ọ̀gbọ́dọ̀ dàrú ilé ọ̀gbọ́dọ̀ yí jẹ́ ọ̀bẹ̀rẹ́dà bí ọ mí kẹsí ní mọ́dá